نستهدفه ونستغفره ونعيذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم فún Ọlọ́run ọba gbogbo àwa tí a wà nílé tí a ń gbọ́ ètò àdínú yusrun yẹn ni pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn ni ìrọ̀rùn ni gbogbo nǹkan tí Islam mú wá fún wa so ètò yìí náà ni ogun orí afẹ́fẹ́ báyìí so a máa ń ṣàlàyé pé tí ó ń jẹ́ hadaf ètò yìí yẹn ni pé tó ń jẹ́ tó ń jẹ́ ìròǹgbà ètò yìí òun láti dá gbogbo mùsùlùmí padà sí ìpínlẹ̀ wa ìpínlẹ̀ wa yẹn náà ni pé bí àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ṣẹ̀sìn bí wọ́n ṣe rí kí àwa mùsùlùmí náà kí á rí bẹ́ẹ̀ kọ́lọ́mọba kọ́mọ́ṣà sí àánú fún wa ọ̀rọ̀ tí à ń bá lọ òun náà ni nǹkan tí ó ṣe kókó mo sọ pé àwọn nǹkan mẹ́rin nǹkan bẹ tó ṣe pé mùsùlùmí kò gbọdọ̀ ṣaláì mùsùlùmí tí kò bá má ó yẹ kó máa yẹra rẹ̀ wò ipe ṣé mo sì ń jẹ́ mùsùlùmí báyìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ẹbọ tá n pè ní àṣírìkù yẹn ni pé yìí mú orogún pẹ̀lú ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì òun ni alukófòrò ìṣekèfèrè sí ọlọ́run ọba ìṣekèfèrè sí ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta òun náà ni elbedaa ìyẹn ni pé àdádálẹ̀ nínú ẹ̀sìn so èèyàn gbọdọ̀ gbọ́ yẹn náà yìí ẹlẹ́ẹ̀kẹrin òun ni anifak anifak nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí a máa yọ̀yàn kúrò nínú Islam tíyẹn bá lọ lè ṣe èyí tó jẹ́ ńláńlá rẹ̀ àwọn ńláńlá rẹ̀ náà là ń kà lọ́wọ́ nìsín aláwọ̀kọ́ mbẹ́ náà ni ashiriku billah ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba so mo ṣàlàyé pé ẹbọ ṣíṣe pẹ̀lú ọlọ́run kò í ṣe kéèyàn ó gbé nǹkan sórí ta kì í ṣe kéèyàn ó forí balẹ̀ fún nǹkan nìkan ní ń jẹ́ ẹbọ bóyá ni pé àwọn nǹkan míì náà ń bẹ tí ń jẹ́ ẹbọ so a ti ṣàlàyé nípa tó ní ṣe pẹ̀lú àṣírìkú fi rububiyyatillah ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run níbi àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe so bákan náà níbi olóhíyà níbi àwọn ìjọsìn táwọn máa ṣe fọ́lọ́run náà ni àwọn àlàyé tí a ń bá lọ níbẹ̀ a ti ṣàlàyé nípa ti àdúà pé èèyàn kì í pe ẹlòmíì èèyàn kì í bẹ ẹlòmíì kó ṣe nǹkan fún yàn ní nǹkan tọ́mí ènìyàn lè ṣe so ọlọ́run nìkan ṣòlè yẹn máa ń pè tíyàn bá ti pe nǹkan míì àbẹ́yàn pe ẹlòmíì tó yàtọ̀ sí Allah ntọ̀hún ó ti mú orogún pẹ̀lú ọlọ́run ọba nìyẹn so àti sọ àwọn ìjìyà tí ń bẹ níbi ẹbọ ìṣe pẹ̀lú ọlọ́run ní òní inú àwọn ẹ̀yà ẹbọ tí a fẹ́ lọ síbẹ̀ òun náà ni ṣíríkù tọ́ọ̀à ṣíríkù fi tọ́ọ̀à yẹn ni pé nípa kéèyàn máa tẹ̀lé èèyàn ìmọ̀ tẹ̀lé èèyàn ìgbọ́rọ̀ síyàn lẹ́nu tó ṣe pé tó bá ti gbọ́rọ̀ síyàn lẹ́nu lórí nǹkan yẹn yóò sì di ẹbọ. mọ́yàn lọ́wọ́ kódà nǹkan tó gbọ́rọ̀ sẹ́ni yẹn lẹ́nu fún ó lè má jẹ́bọ̀ àmọ́ pé nǹkan yìí lágbájá ló ní kó má ṣe má nínú ẹsìn wọn náà sì wò pé ah, tí ni ṣe eh, èmi ò jẹ́ ṣe o irú ẹni yẹn gangan ni tó so bákan náà àbí nǹkan kan tí ní kó ṣe tí nǹkan yẹn ò wọ́n náà sì wò pé ah ìmọ̀ ṣe o tó bá ní kí ló dé kùn lágbájá ló ní kí n máa ṣe o sòrò eléyìí èèyàn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run kódà bó wá ṣe pé nǹkan tán ní kíyàn máa ṣe yẹn kò kí ń ṣẹbọ àlàyé ó padà débẹ̀ bí ní láì ta àìlà náà tí a bá ń sọ nípa ṣíríkù tọ́ a sọ eléyìí ó ń ṣẹlẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé rẹ̀ ó fi àpẹẹrẹ rẹ̀ hàn wá nínú al ní àtàrà àwọn yahudi àti àwọn nasara nínú suratu tawba ayah thirty ọlọ́wọ́n bá hmm. ní àwọn yahudi àti àwọn nasara yẹn ni pé ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah anabi sọ pé àwọn yahudi àti àwọn nasara yẹn ni pé wọ́n ti sọ àwọn àfa àwọn àti àwọn ahbaru yahudi wọ́n ti sọ wọ́n di àrùbábán wọ́n sọ wọ́n di ọlọ́run mìndúnilá wọn ò mọ́lọ́run lọ́lọ́run mọ́ o yẹn ni pé àwọn àfà náà ni ọlọ́run ọba wọn so anabi ni ọlọ́run ọba ni wàlmẹ́síhà ibnu maryam kódà wọn tún sọ mẹ́síh anabi Isa wọn sọ dọmọ ọlọ́run ọlọ́run wa ni wa ma umiru illa liya'budu ilahan wahida olúwa bẹ́ẹ̀ sì ni àṣẹ tá a pa wọn òun náà nìkan máa sin ọlọ́run ọba ọ̀kan ṣoṣo la ilaha illahu olúwa ní èmi ọlọ́run ọba kò sẹ́lómi tó lẹ́tọ̀ sí ẹ̀sìn àfimí nìkan subhanahu amma yushrikun nímọ̀ ọlọ́run ọkọjá àwọn ẹbọ tẹ̀ ń fi tẹ̀ ń mú lórogún pẹ̀lú ọlọ́run ọlọ́run ọba kọjá gbogbo ẹ̀ ọlọ́run ọba ó kọjá gbogbo wọn. tẹ́ bá wo ìbẹ̀rẹ̀ àyà yìí ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah ọlọ́run ní àwọn ẹni wọ̀nyí àwọn yahudi àti nasara náà ti sọ àwọn àfa àwọn di ọlọ́run sórí ẹ̀ náà kí mùsùlùmí náà máa wúra wa ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ fáwọn náà àbí kò rí bẹ́ẹ̀ ń rí bẹ́ẹ̀ lára mùsùlùmí o kódà ń jọ tí anabi sallallahu alaihi wasallam ń káyà yìí lójú Adish bun Hatim torí Adish òun ti ṣe òun ṣe ẹ̀sìn nasara rí ó wá ń sọ fún anabi pé ma kunna na'buduhum pé àwọn èsìn wọn o àyà yẹn kò yé ibẹ̀ lọ́rọ̀ yóò ti wá clear dáadáa níbi ọ̀rọ̀ àìdí yìí òun àyà yìí òun yìí ó ní àwọn èsìn wọn o ń sọ bẹ́ẹ̀ fún anabi sọ̀lọ́ sọ̀lọ́ anabi wa ni a ah, jẹ́ ń ṣàlàyé fún ọ n ti ń jẹ́ pé ń sìn wọn tóun ń sọ kìí ṣe pé ẹ̀ ń pè wọn lọ́lọ́run kìí ṣe pé ẹ̀ ń forí kanlẹ̀ fún wọn páwọn lọ́lọ́run kìí ṣe pé ń pè wọn pọ́ lọ́wọ́n ọba wa rèé so àmọ́nà tẹ́ ń gbà sìn wọ́n ni pé anabi ni alaysu yuharrimuna ma ahallallahu fatuharrimuna ṣé àwọn àfáà yín tó bá ní nǹkan jẹ́ nǹkan ẹ̀tọ́ nǹkan dá ọlọ́run ní kẹ́ máa ṣe táwọn àfáà bá ní ẹ má ṣe mọ́ àwọn àfáà yín ń ṣe bí àbí ṣe bẹ́ẹ̀ á ó ní bala ya Rasulullah ó ní àmọ́ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ anábì tún ní alaysu yahillun ma harramahu Allah fatahilluna ntọ́lọ́n bá pè ní ẹ̀tọ́ àwọn ó sì ní èèwọ̀ ni ẹ̀yin ló ti sọ àbí tọ́lọ̀ ń pè ní èèwọ̀ wọ́n sì ní ẹ ṣe ẹ̀yin ló sì ní ẹ sì bá ọlọ́ ṣe ó ń ṣẹlẹ̀ bí àbí ń bẹ́ẹ̀ àdéyù ní bẹ́ẹ̀ ni máa ń ṣẹlẹ̀ ànábì ní fatilka ibadatukum ìyá tí ń sọ pé ń sìn wọ́n ti ń sọ fún yín gangan nìyẹn òun ni ẹni tó bá ṣe pé ẹnìkan ti ń gbọ́rọ̀ sí lẹ́nu àbí àfa kan ló ń gbọ́wà sí rẹ̀ ní in tó wà nínú al tó wà nínú hadith anabi sallallahu alayhi wa sallam àfa yẹn wá ń sọ fún ọ ipe máa dáhùn má dáhùn àwọn alákatakítí ni má dáhùn ọ̀rọ̀ ẹ̀sìn kọjá kínní kan bí alápèjúwe ọ̀rọ̀ hijab ọ̀rọ̀ ṣòkòtò ọ̀rọ̀ ẹrùngbọ̀n ọ̀rọ̀ ọmọkúnlẹ̀ fún yàn mọ́tẹ̀ kíyàn bóyá wọ́n ń ṣàlàyé fún wọn sọ pé má dáhùn lóhùn tí wọn náà sì rí tó pé kà fún wọn ó fi yí ọwọ́ rí báyìí wọn náà sì gbà bẹ́ẹ̀ pé nǹkan gangan ń tó takò ń gangan lọ́sọ̀ọ́ di nǹkan ẹni tó gbọ́rọ̀ sí lẹ́nu ẹni tó gbọ́rọ̀ sí lẹ́nu yẹn òun gangan ìgbọ́rọ̀ òun gangan ní jẹ́ ṣíríkù tọ́ àyẹn ni pé ó ti fún ẹni yẹn ní ipò ọlọ́run ọlọ́run ló máa ń pàṣẹ lèyẹn máa ń tẹ̀lé náà ni ọlọ́run bá fi jí kó yí wọn ní alukur'an pé àti Allah àti rasul wa ulul amri minkum àmọ́ fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasulihi olùwọ́ba ó ní pé ẹ máa tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ọlọ́run ẹ tẹ̀lé òjíṣẹ́ mi nípa gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe bákan náà wa ulul amri minkum ẹ máa tẹ̀lé àwọn aláṣẹ yín lára àwọn aláṣẹ làwọn àfà ọ̀nà làwọn ìjọba ó ní wa in tanaza'tum fi shay'in tọ̀ tó bá wáyá tẹ́ bá wá ń fa ìfàfà bá wá dé ẹ wá ń fa faruddu'u ila Allah ẹ wá padà sọ́dọ̀ ọlọ́run wa rasul ẹ padà sọ́dọ̀ òjíṣẹ́ ẹ kọ̀dákọ̀ àwọn aláṣẹ ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba ni ẹni tó bá ní àwọn aláṣẹ àfàlẹ́mí ọmọ tẹ̀lé ní tọ́ba ti wí náà ni ẹlòmíì wà lọ́ọ́ yẹ máa ṣàlàyé fún ipe àní kíní yóò kí ń sọ́nà kíní yóò bá mú wọn kì í ṣe báyìí kò ní gbọ́ kò ní gbọ́ níjọ́ ni wọ́n rí tánàbí sallallahu alaihi wasallam mú wá ibi tánàbí ti fẹ́ sàzíkìrì ti ń tẹ́sọ funfun kalẹ̀ mú wá ibi tánàbí ti fẹ́ sàzíkìrì tó lọ lè kó ìlú sínú mọ́sálásí títí ń lù mú wá ò lè rí mú wá ò sì lè rí mú wá títà yóò fi parẹ́ so kí ló wá kù nídìí irọ́ fún báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn irọ́ oríṣiríṣi tí ń bẹ táwọn èèyàn ń tẹ̀lé káàkiri so bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tí wọ́n kọ́dà ìfún ẹni tó bá fi ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam má ṣe súnà tẹnìkan tó gbé wá ṣe súnà tà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ń sọ fún ẹ pé àtikárù tá nẹ́bí ń ṣe ni wọ́n sọ pé àtikárù tí bàbá kan gbé kalẹ̀ lélẹ́yìí tó sì mọ níwọ̀n náà òun ṣe súnà ó gbé sókòtò sókè onírùngbà àmọ́ àtikárùtà nẹ́bí sallallahu alaihi wasallam tó bá ń sọ fún ẹ pé lágbájá ló dá ilé yìí kalẹ̀ ó sì ní ọmọ bá lọ sùúrù ilé yìí náà in ti ń jẹ́ pé èèyàn mú ènìyàn lọ́lọ́run ọba nù tíyàn bá ti gbọ́ tọlọ́run tíyàn tó pé tẹ́niyẹn náà ni ó sábà wú tọlọ́run dànù lẹ́mí ẹ̀ ní ọmọ wúta nẹ́bí sallallahu alaihi wasallam dànù lẹ́rìn ní ní ṣíríkù táwọn èèyàn ó sọ fún wọn ó sì fẹ̀rẹ̀ hàn ọba ìpè orí òun rèé o ó sì gbà ó sì má gidi pé náà kí bọ́ọ̀lù ọ̀hún gan sọ ó ní ma kana li basharin an yuti'a Allah an yuti'a Allahu al-kitaba wal-hikmata wan-nubuwwa thumma yaqulu lin-nasi kunu ibadan li min dunillah walakin kunu rabbaniyin bima kuntum tu'allimuna al-kitaba wa bima kuntum tadrusun olùwà ní kò lẹ́tọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kankan nítorí pé bóyá ẹyù tí yẹ́ Allah al-kitab bóyá ọgbà tíra àbógbọ́n àbónílàáká ìkan àbújá àfà kọ́ wa sọ fáwọn èèyàn pé thumma yaqulu lin-nasi kunu ibadan li kọ́ wa ní ẹrú tèmi ni ẹ máa jẹ́ kọ́ wa ní èmi ni ẹ máa tẹ̀lé gbogbo tá a bá ti wí fún yín náà ni ẹ máa gbọ́ sórí eléyìí aburú ńláńlá ni kí wọn máa tẹ̀lé èèyàn kódà bí nǹkan tí yẹn ń tẹ̀lé sí yẹn bá ṣe bọ ògidì pé nìyẹn lọ ń tẹ̀lé tó fi ń sọ ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ dẹ̀tọ́ ntọ́lọ́wọ́n ọba fẹ́ ń sọ di èèwọ̀ irú eléyìí aburúláńlá ni ẹbọ ni òun ń pè ní ṣíríkù tọ́à nínú àyíká tó ń dárúkọ lónìí òun ni àṣíríkù fi dábùhì ẹbọ tó máa ń wáyé látara pé èèyàn ń dùn nǹkan kíyàn pa dábàá kíyàn pa nǹkan kíyàn dùn nǹkan èèyàn ó sì máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá ń bẹ̀ torí pé kí ni àdábùhì ìbáadà ìjọsìn ni kíyàn dùn nǹkan ẹ̀sìn ni ẹ̀rí ń bẹ ní al-Qur'an ọlọ́run ọba sọ fún wa pé inna salati qul inna salati wa nuskhi wa mahyaya wa mamati lillahi rabbil alamin bákan náà tó ní fasalli li rabbika wanhar fasalli li rabbika wanhar yẹni pé máa kírun fọ́lọ́run ọba rẹ̀ ó mi pé ìbádànù wanhar pẹ́ran ìbádànù ọlọ́run bá ní wa nẹ́bí sọ fún wọn pé inna salati mi tí mo máa ń kí wa nusuki àti ẹran tí màá máa pa ẹwọ lillahi rabbil alamin tó ọlọ́run nìkan títí ẹnìkan ní ọmọ jẹ́ gbogbo tó bá ti fẹ́ pa gẹ́gẹ́ bí àwọn àfáàjì ṣàlàyé wọ́n fún wa ní oríṣi nǹkan mẹ́rin ipe àwọn nǹkan àgẹ́rọ́dù tí wọ́n máa ń dún nǹkan fún nù in tó bá fẹ́ dún tí ò bá ti wọ ọ̀kan láàrin nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo fẹ́ kà yìí ya máa fura sí ní tó bá fẹ́ pa o máa fura sí màálù rẹ tó ń pa máa fura sí rànkúnmí máa fura sí àgbò máa fura sí adìẹ tó fẹ́ dú gbogbo tó máa ń jẹ àbí gbogbo nǹkan tí yẹn máa ń pa máa kíyèsí tí o bá ti bá ọ̀kan lọ nínú nǹkan tí mo fẹ́ kà yìí kọ mọ̀ pé o eh, ti ń kó sínú wàhálà ẹbọnu o àkọ́kọ́ ni pé kí o fẹ́ pa ẹran láti jẹ àbí màálù ló fẹ́ pa láti jẹ tó ń tí ìbá ṣe pé èèyàn dàbáṣítà ulil ak ọ̀pá fún jíjẹ tó bá ti pé jíjẹ lọ pa fún àhá àkọ́kọ́ nù yẹn máa ń pa nǹkan torí kí a fẹ́ jẹ so afẹ́ fi kóma afẹ́ fi ṣe ìyàwó afẹ́ fi ṣe àjọyọ̀ afẹ́ ṣe ogbóhun tó máa ń ṣe ní nǹkan dùnú so kíyàn pa àbí afẹ́ pa jẹ afẹ́ pa jẹ afẹ́ pa tààtà fáwọn èèyàn tí wọ́n jẹ gbogbo náà bá jíjẹ lọ ni. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àdábò kíyàn ó dún nǹkan lil udhiya nítorí léyà ìyàn pẹran nítorí léyà ó di méjì ìyàn pẹran nítorí àkíkọ̀ ó di mẹ́ta ìyàn ni pé ìyàn bímọ odijọ́ keje ìyàn pẹran ó ìdí pàtàkì kẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ad-dabhi lil hadaya fil hajj kíyàn pẹran nítorí pé èèyàn ń ṣe èèyàn fẹ́ pẹran àdáyá ní hajj so gbogbo tó bá fẹ́ pa tí ò bá ti jẹ́ nítorí eléyìí ìwọ tó ń pẹyẹ lé ṣé kí ló pè é so lẹ́yìn náà àbí akẹ́kọ̀ọ́ àánì tán suratul káfí akéye kan àbí ẹyin yàsín iye kan lákè sí so ṣé àdúrà ṣé ní mú wá fún wa náà nìyí sánàbí wa náà ló múrù yẹn wá sánàbí sallallahu alaihi wasallam náà ló mú wá àbí àwọn náà nánkàlì kan làwá fi ṣe níbo nìyẹn ti wá sínú ẹ̀sìn yìí níbo ló ti wá sínú ẹ̀sìn yìí gbogbo àwọn nǹkan yìí mùsùlùmí ó gbọ́dọ̀ lákìyèsí nípa rẹ̀ nǹkan dúdú kìí ṣe nǹkan tí yẹn máa fi ń ṣe àwàdà o rárá bó ṣe lè kọ́ ma torí ànábì sallallahu alaihi wasallam tí ọlọ́run bá fi ẹ̀sìn yín rán sí nítorí pé ó yàtọ̀ sáwọn nǹkan tá à ń sọ yìí gbogbo wọn mùsùlùmí náà tán bá ti ní kọlọ̀ lè pẹran wúra rẹ bóyá ọ̀rẹ́ ọ wọn ni àbó rẹ nìkan wọn ni èrò lè pẹran fún ẹbí rẹ pé ẹran kíni yìí hùn ẹran kíni so àbí wọn ni adìẹ ni ẹdú adìẹ kíni dúdú ni ẹdú funfun ni ẹdú pupa ni ẹdú fún kíni so ẹbọ ní jẹ báwọn o tí wọn bẹ lè ṣerú yẹn tí ì ṣe pé bóyá wọn ni kéèyàn jẹ àbí kan kéèyàn kódà tó bá lọ ṣàdúrà gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan pé àdúrà la wọ́n ní sàárà rẹ̀ àdúrà ti sàárà kò jọra wọn àdúrà ọ̀tọ̀ sangiliti sàárà ọ̀tọ̀ sangiliti kò jọra wọn ìyẹn lè ṣe sàárà ní any time kò ní ṣe pọ̀ sàdúrà ló tó wáyé sàárà kò jọra wọn rárá kódà kò rí léètì mọ́ra wọn sàdúrà bí ọlọ́run ọba rẹ kò sí tó ti ní pé kọ́ wá ṣe sàárà sí hmm, kò sí ànábì ọ̀sọ́ ọlọ́run ọba ọ̀sọ́ so òun ni pé gbogbo tí mùsùlùmí bá fẹ́ ṣe tó bá ti jẹ́ pé ó fẹ́ pa nǹkan ni <laughs> lọ́lẹ́ wo tí ó bá ti bọ́ sínú nǹkan mẹ́rin yìí mọ̀ pé èèyàn pa nǹkan ẹbọ nu o kí mùsùlùmí ọlá kíyèsí lérí ẹ̀ o tọ́ bákan náà káfílẹ̀ wo káfílẹ̀ mọ́ pàtàkì nǹkan pípa yìí nínú nǹkan tí anabi sallallahu alaihi wasallam tó bínú tó sì ṣe pé pé ìbínú ọlọ́run yóò máa báyàn ẹni tó bá ń ṣerú nǹkan yẹn sọ̀kan nínú àwọn ọmọ kéwò Ali radiyallahu anhu amir bin wathila ó ní qal kuntu inda ali bin abi talib olóhun wà lọ́dọ̀ abi talib níjọ́ kan ali ọmọ abi talib radiyallahu anhu fa atahu rajulun arákùnrin kan wá bá nabi wá bá ali fa qal ó wá sọ fún ali pé ma kana an-nabiyyu sallallahu alaihi wasallam yusirru ilayk ó ní ah ṣé anabi ò sọ ọ̀rọ̀ àṣírí kankan fún ọ ní wọ́n ali qala fa ghadib ó ní aliwa bínú pé ah, ọ̀rọ̀ àsírí báwo qal àwọn ni máa kana nabi sallallahu alaihi wasallam yusirru ilayya shay'an yaktumu an-nas ó ní anabi sallallahu alaihi wasallam kò lásìrí kankan tó ń sọ fún mi tí ò jẹ́ káwọn ẹlòmí ọgbọ́ ẹ̀wùn kan báyìí inú sahih muslim hadith 1978 ali ní anabi sallallahu alaihi wasallam kò sọ̀rọ̀ kan fún mi láṣìírí tí ò jẹ́ kẹ́lómi ọmọ sí gbogbo wọn tó ń sẹ́sìn tó ló ń ṣe súnà tẹ́mọ̀ wá kọ̀rọ̀kọ̀rọ̀ káàkiri ẹ̀mọ́ lẹ́yìn ṣe àṣírí kọ̀rọ̀ kí níbi ìdí ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam ṣe ń gbọ́ báyìí o kò sí àṣírí nínú súnà nẹ́bí sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn yìí iná ni Umar ibn Abdul Aziz sóní idha ra'aytumun nas yatanajawna an umuru dinihim duna 'amatin nas fa'lam annahum ala ta'sis ad gbogbo ẹni tẹ́ bá rí tó lọ lè ń ṣe kẹ́jẹ́kẹ́jẹ́ tán láwọn ń wọ kọ̀rọ̀ káàkiri kílẹ̀ ń ṣe à ń fẹ́ ń sọ̀rọ̀ ẹ̀sìn ni

فقال من هن يا أمير المؤمنين ونكلا عن كاميرين قال علواني قال صلى الله عليه وسلم ولا نبي سقي لعن الله من لعن والده ìbínú ọlọ́run yóò máa bá ẹni tó bá máa ń ṣépè lé àwọn òbí rẹ̀ alákọ̀ọ́kọ́ nù ibi tó wá jẹ́ wájú ṣáhid gangan ó ní ولعن الله من ذبح لغير الله ìbínú ọlọ́run máa bá ẹni tó bá ń dú nǹkan tó yẹ pé ńgbà tí ń du òun náà lè sọ pé ọlọ́run ni mò ń du fún kò lè sọ pé nítorí ọlọ́run mo fi du kíní bóyá nítorí pọ́rẹ̀ mi nítorí káyé má bínú nítorí ìyọnu ayé nítorí nítorí nítorí nítorí nítorí táyà fi ń du nítorí pé mo ké kùránì mo sàdúà kan nítorí pé mo sanáńkàlí kan nítorí pé wọ́n ní àfikà yìí sọ̀rọ̀ bí ní ìbínú ọlọ́run ní ọmọ ọlọ́run lákàrà anábì tó ẹni àlìtú ni wàlá ànàlá ọmọ àwà muhdithan ìbínú ọlọ́wọ́ ma bá gbogbo ẹni tí bá ń kó oúnjẹ aládàádálẹ̀ nú ẹ̀sìn ń bí dáa ẹni tí bá ń kó mọ́ra tí ń fẹ́ràn rẹ̀ tí ń kó mọ́ra tí ń fẹ́ràn rẹ̀ tí ń bú aláṣírí tó pé òun ní ọmọ gbà ẹni ọ̀nà ìrọ̀ kìíní nídìí ẹ̀sìn tó bá ti ó fàáfàáfà ó orí fa kí lóun kí ni wàhálà díkàrùn èèyàn mọ̀ pé ó ń kọ́mọ lọ tiẹ̀ kọ́mọ gbé bídíà rẹ lọ kí wọ́n lọ pẹ̀lú ẹ̀sìn rẹ wọ́n lọ pẹ̀lú súnà rẹ so òun rèé o inú Sahih Muslim náà ni àdìsí wà o so bí tí mo fẹ́ lò wọ́n gan ni pé wà láàrin Allah man dabbaha li ghayri Allah ọlọ́run ọ̀la náà gbogbo ẹni tó bá ń dún nǹkan fún nǹkan mi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tó yẹ pé wọn náà ó lè sọ pé ah eléyìí ọlọ́run ni ń dùn fún so tó kí wọn náà mọ̀ pé nítorí nítorí tó fi dùn ní gbogbo àwọn nǹkan yìí náà ni mùsùlùmí ni a gbọ́dọ̀ mọ̀ ní tó ní í ṣe pẹ̀lú ẹbọ sọ́ọ́dì pa ti ṣàlàyé fúnra wa gbogbo rú ẹ kọ́lá yẹn fún rú ẹran tá à ń sọ yìí táwọn èèyàn máa ń pín fáwọn èèyàn àbí ká ti wá tó ipá àwọn èèyàn wà dún wọn láwọn sanáńkà létán wọn máa fi ọ̀bẹ du ọ̀bẹ gbóná wọn fi du ẹran ah inna lillahi wa inna ilayhi raji'un abẹ́lómi tí ó ní àwọ̀ jẹ́ ó du ọlọ́fẹ́ fi jóògùn ni irú èyí òun náà dúdú tó dùn nǹkan yẹn lásán odú ẹbọ ẹbọ lódú kó tó wá jẹ pé tó wá bẹ́ fi ṣe sẹ́ṣẹ̀rù ẹwọ fìtínà bí ṣe ń tààrà kàmọ̀ ẹni pé bí ṣe ń gírí ara wọn ní bí àìgbó ẹ̀sìn yìí bí fìtínà ó ṣe mọ́ gírí ara wọn fún ìyànà tó náà ni pé mùsùlùmí ó mójútó ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ kó yé dáadáa gbogbo àwọn ọ̀nà tí ẹbọ ń gbà wá mùsùlùmí gbọ́dọ̀ kíyèsí mùsùlùmí gbọ́dọ̀ kíyèsí yẹn gbọ́dọ̀ jìnnà sí i kíyàn ó sá fún un torí pé kíni n tí ó ba ayé èèyàn jẹ́ ni tí ó ba ayé èèyàn jẹ́ so bákan náà àwọn mahaba kan náà tó ń bẹ ìfẹ́ mahabatu shirkiya ashirku fil mahaba kíyàn ó nífẹ̀ẹ́ yàn kíyàn ó nífẹ̀ẹ́ yàn àbí kíyàn ó nífẹ̀ẹ́ nǹkan kan ẹ̀bọ a máa ti bẹ̀ wá o ó ní kíyàn ó máa nífẹ̀ẹ́ nǹkan kọ́ ẹ wá fẹ́ràn nǹkan yẹn gẹ́gẹ́ bí ọlọ́run ó fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run dúró eléyìí mùsùlùmí gbọdọ̀ kíyèsí kọ́lá mi, tó máa ń sọ pé ntọ́lọ́ ń wíre wọ́n bá ní ntí lágbájá ń wí nì yóò pé á ah, <laughs> títẹ́ ni oní òmu o ntẹ́ni ntí lágbájá wí nì pàtàkì jùlọ ntí lágbájá wí nì ti ṣe wù yín wí nì ti ṣe wù ní òmu o àní mo ti pàdé ẹnìkan rí mò ń sọ fún un wípé àsìkárò ànábì sallallahu alaihi wasallam náà ni mo rí i pé kí n fún ọ sọ́ọ̀mọ̀ ṣe àmọ́ o sórí ti séwù ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ohun ọ̀pá tí o ó ní á ah, irọ́ ẹ̀mọ̀ má sì kárò yín lọ́wọ́ so kí ló fà á ó ti nífẹ̀ẹ́ séwù yẹn kò sì ní mọ̀ pé ìfẹ́ yẹn gan ó ti ń ju tọ́lọ́wọ́ ọba lọ ó ti ń di ìfẹ́ ẹ bọ òun náà nífẹ̀ẹ́ tó ṣe pé àtàzim tó ṣe pé ìgbé tóbi yóò wà nínú ẹni yóò tóbi lẹ́mìíyàn kódà tán bá ń sọ̀rọ̀ sọ́lọ́run kò ní nílà àmọ́ tán bá ń sọ̀rọ̀ sí ẹni tó ń jẹ́ ẹni tí ń fẹ́ràn òun ah, yóò fara ya lẹ́sẹ̀kẹsẹ̀ sorú ìfẹ́ yẹn ìfẹ́ bọ ni ìfẹ́ bọ ni torí irú ìfẹ́ yẹn ó ti dà gẹ́gẹ́ bí ẹni pé bí ẹni pé ìfẹ́ ọtọlọ́run gangan ó tó wá jùlọ lọ́lọ́run sọ fún wa náà ayé al-Qur'an ni walladhina amanu ashaddu hubban lillah oníṣẹ́ ẹni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo yóò nífẹ̀ẹ́ ọlọ́run ọba gan-an yóò nífẹ̀ẹ́ ọlọ́run ọba gbọ́dọ̀ wà minan nas man yuhibbun man yuhibbun man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah olùwà ní ṣẹ̀rá àwọn èèyàn ń bẹ nù wọn ẹ̀rí ṣíríkù mọ̀hábánu ó ní bẹ nù àwọn èèyàn man yattakhidhu min dunillahi andadan tó ṣe pé wọ́n mú ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ní orogún yuhibbunahum ka hubbillah òun orí òpó màá sí ojú òpó lẹ́nìsìn àwa tí a bá ní ìbéèrè àmọ́ síwájú kí n tó parí kí n tó sí ojú òpó lẹ̀ ẹnìkan béèrè ìbéèrè kan ní ìjẹ́jọ́ mi rí bí dáhùn rẹ̀ dáadáa sòun náà ni pé kí wọ́n ní kí àwọn èèyàn sọ kíyàn lọ lè wo nǹkan wò kọ́rọ̀ orú yàn lójú kíyàn lọ lè wò wò ipe iṣẹ́ ọ̀dà àbí ọ̀dà so èsì rẹ̀ náà ni pé anabi sallallahu alayhi wa ó ní kò dáa o ẹnìkan kan ọ̀ma tó pamọ́ o ẹni tó bá wá ń sọ pé òun mọ nǹkan tó pamọ́ ẹnìyẹn ń pera rẹ̀ lọ́lọ́wọ́n ọba nu o anábì wa ní ìwọ tọ́lọ́ lè bá a gan tọ́lọ́ lè bá wọn man ata arrafan aw ka'inan fasaddaqahu bima yaqul faqad kaffara bima unzila ala muhammad ẹni tó bẹ lè gba ẹni tí ó ń yẹ nǹkan wò tó gbà anábì ni ó ti ṣe kèfèrí sí ti ọlọ́run sọ̀kalẹ̀ fún mi ẹni pé ó gba al-Qur'an gbọ́ so ni pé kí n ò jìnnà sí o kí wá ní èèyàn fi lè ṣe gúrú nǹkan báyìí gbà nǹkan bá ń rú ẹ lójú àtikárò tánàbí ni ká ṣe yan náfìlà méjì kó wá sọ fọlọ́n pé ọlọ́run ò wọ́n lọ́mọ ẹ̀mí ọ̀mà wọ́n lọ lágbára yẹn lágbára tí mo fẹ́ ṣe yìí tó ẹ̀kọ́ bá dáa jẹ́ kí tí o bá ti dáa má jẹ́ kí so tí yẹn bá ti lọ léwo tíra kan tá ń pè ní hisnul muslim àbí eh, adkar eh, sahihul adkar àbá àwọn nǹkan tí mo ń sọ yìí ń bẹ àwọn tá a bá fẹ́ pè fún ìbéèrè so ká pé ẹ̀dàkùn ẹ má jẹ́ ẹ má kí wa nítorí tọ́lọ́ ẹ̀dàkùn ẹ kí mi ìbéèrè ni mo ní ìdàbá kíyèsí zero eight one zero eighty five zero one three seven one zero eight zero naam asalaamualeykum. wa aleykum salaam. naam. ẹ kúrò tó. alhamdulilah aláàjì sani àtàkùsọ̀rọ̀ ni. naam naam ẹ káwọ́ sà. ìyá kan nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kà kalẹ̀ yìí. naam ìpè ní bẹ́ẹ̀ bá fẹ́ pa ẹran. Hmm. èmi wá fẹ́ béèrè pé ká sọ pé ní ẹran ó ká wù wọ́n jẹ bóyá láàrin fábílì yẹn. Hmm. ìyẹn wá wò tótó ọyá ẹlọ lè ra ewúrẹ́ àti ẹlọ hmm. lè ra àgùntàn nìkan. kéèyàn wá pa kéèyàn jẹ nínú ilé rẹ̀. ṣé òun náà kò kò ní ẹ̀ka ká ṣe. bẹ́ẹ̀ni ẹ ṣeun aláàjì ẹ ṣeun aláàjì kò sí tó burú bẹ́ẹ̀ rí i pé nígbà tí mo ka àwọn nǹkan mẹ́rin yẹn mo ka pé yẹn ìtẹ́yìn bá fẹ́ jẹ náà sí òun ni mo ti ẹ̀kọ́kọ́ kà kan pé ìtẹ́yìn ọjẹ ẹlẹ́ẹ̀kejì òun ni èyí tí èyàn fẹ́ fi ṣe ọdún ẹlẹ́ẹ̀kẹta ni tíyẹn fẹ́ fi pa tíyẹn fẹ́ fi ṣe àkẹ́kọ̀ọ́ ìkómà ẹlẹ́ẹ̀kẹrin tíyẹn fẹ́ pa ní hajj òun náà nìyẹn hello. hello salaam aleykum. maaleykum salaam. Um, ẹ̀dọ́kùn àdìsí kan bẹ́ẹ̀ náà sọ́yìn bọ̀ ọ́bí ni táyà àwọn oníṣùkú máa ń lò. naam. wọ́n sọ pé uh, ẹ̀yẹ́ lè ṣe àdúrà láti pọ̀ fún bí ìṣe àsọkalẹ̀ pé àǹpúgbà mi àmàlàkà máa sọ̀kalẹ̀. àmàlàkà mhm. máa sọ̀kalẹ̀ mhm. wọ́n á gbé àwọn èèyàn wọ́n á wọ́n á gbé ìmọ̀lẹ̀ wọn gbèrò kì. Mhm. èyí bá àdúrà bọ́ gbèrò kì àwọn èèyàn yí àwọn èèyàn yí báyìí bóun ti jẹ fún hmm. àwọn àṣàlàyé fún wọn tó hmm. àdìsùn náà ló tó tó èyí lè máa ṣe àdúrà pọ̀ àbí sọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbọ̀rọ̀ yàrá tàbí àṣàlàyé rẹ̀. hadith yẹn àkọ́kọ́ ni pé kò ṣàlàyé pé àṣepọ̀ kò ṣàlàyé àṣepọ̀ ah. torí pé tó wà ń bẹ̀ ni pé yadkurun yuhallilun yusabbihun ó gbé wá ní jámúwù bí kéèyàn pọ̀ ní mọ́ṣáláṣí nìkan kálukú mọ́ dá tiẹ̀ ṣe bí kan ẹwọ́ wọ àyà Qur'an tó ní pé alladhina yu'minuna bil ghaib ẹ̀rí pé gbé wá nípa àwọn tí wọ́n nígbàgbọ́ sí ń tó pamọ́ ṣé àwa ni wọ́n nígbàgbọ́ papọ̀ náà ni so kò jọ bẹ́ẹ̀ so òun ni pé àsìgbọ́ náà ni wọ́n ń ṣe hadith yẹn gbọ́ tó àpò bá dáa ni anabi sọ̀rọ̀ sọ́lá no practice kìíní yẹn níjọ́ tá anabi rí wọn tí wọ́n ń ṣe anabi ní pété bá ti ń lọ sórí òkè ẹmọ sí wọ́n ń darí bọ̀ láti fi kan anabi ní ẹmọ sí subhanallah tẹ bá fẹ́ gòkè ẹmọ sí allah akbar báwọn yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo anabi ní irbi'u ala anfusikum ń bẹnu sahih muslim hadith muawiya ni anabi ní ẹ fọkàn farayin balẹ̀ ah wa guddu aswatakum ẹ̀rẹ̀ òun yín lọlẹ̀ innakum la tad'una asamma wala abkam ọba tẹ́ ń pè é ti rí odi innama tad'una sami'an qariban ọba tẹ́ ń pè lọ́ba tó súnmọ́ yín tó sì gbọ́n gbogbo tẹ́ ń wí ẹ̀wọ̀n kan bá nẹ́bí ṣe ra stop wọn nìyẹn ń kálukú wa ránṣẹ́ tiẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ so òun náà ni pé á sọ fún fún kò tí ẹ̀ wá yọ ń bí àdìsí yẹn kán bá wá sọ fún wa ìlú kò sí mbẹ̀ kán bá wá wá so òun náà ni pé ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam ẹ̀sìn ẹ̀rákọ̀ kan tí mo tún fẹ́ béèrè ní pẹ́ náà ẹ̀rákọ̀ irú àwọn tí wọ́n máa kọ́ iṣẹ́ átìsì hmm. wọ́n máa ya bíi àwòrán hmm. pẹ̀lú ọ̀dà hmm. ẹ̀dákan eléyìí náà ṣé kò ṣe ẹ̀ṣẹ̀ nínú ẹ̀sìn. ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni kí mùsùlùmí ọ ṣọ́ra nítorí bá ti jẹ́ nǹkan ẹlẹ́mìí mùsùlùmí yìí máa fi ṣe àwòrán anabi sọ̀rọ̀ sọ́lámù lọ sọ bẹ́ẹ̀ wípé ń bẹnu àdìsí ń bẹnu Bukhari àti Muslim tó bá ti jẹ́ nǹkan àwòrán la'inallahu al-musawwirin ìbínú ọlọ́run ànábì ni yóò máa bá àwọn tó máa ń ya fọ́tò ẹlòmílẹ̀ àmọ́ wọ́n pé ha he àwa àrùn ìlà wa ń ya artist là wà wàláhì tó àwọn tí wọ́n ń jẹ́ artist náà tó kún wọn yìí sì ṣe burú àwọn nǹkan báyìí náà ń bẹ tọ́lọ́ sì ń ṣe dáadáa fún wọn nídìí rẹ̀ tòun náà ni pé kóńkálukú wa ká padà sí di tó ń jẹ́ òdodo ẹ̀sìn kọ́lọ́n bá kí ó ṣe àmọ̀nà wa so ọ̀dà pé kọ́ọ̀lù tí ń gbà kan yìí náà nìyẹn. wàlẹ́kùn salam. naam ẹ káàbọ̀. ẹ̀sẹ̀ ìgbésùn mi ń

kí wọ́n ní ẹ lọ lè gbẹ́bọ ẹ lọ lè pa nǹkan báyìí náà ni nankali ìpínlẹ̀ rẹ̀ nu so ẹbọ ní sí ní ìpínlẹ̀ gbogbo àwọn nǹkan yìí kí mùsùlùmí tó bá fẹ́ ṣe islam tí ó bọ́ lọ́wọ́ ẹlẹ́rọ̀ kọjá ọkọ̀ ń bẹ̀ so ní ìsìn máa pe nọ́mbà tèmi fún lẹ́yìn ìgbà tí a bá kù lórí bí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abdulfatah sarumi náà ni wọ́n bá wa sọ̀rọ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.